sámúẹ́lì kínní orí kẹrìndínlọ́gbọ̀n àwọn ará sífì sì tọ̀ sọ́ọ̀lù wá sí gébíà wọ́n wí pé ṣé dáfídì fi ara rẹ̀ pamọ́ níbi òkè ákílà èyí tí ó wà níwájú jésímónì sọ́ọ̀lù sì dìde ó sì sọ̀kalẹ̀ lọ sí ijù sífì ẹgbẹ̀ẹ́dógún àṣàyàn ènìyàn ní ísírẹ́lì sì pẹ̀lú rẹ̀ láti wá dáfídì ní ijù sífì sọ́ọ̀lù sì pàgọ́ rẹ̀ ní ibi òkè ákílà tí ó wà níwájú jésímónì lé ojú ọ̀nà dáfídì sì jókòó ní ibi ijù náà ó sì rí i pé sọ́ọ̀lù ń tẹ̀lé òun ní ijù náà dáfídì sì rán amí jáde ó sì mọ̀ nítòótọ́ pé sọ́ọ̀lù ń bọ̀ dáfídì sì dìde ó sì wá sí ibi tí sọ́ọ̀lù pàgọ́ sí dáfídì sì rí ibi tí sọ́ọ̀lù gbé dùbúlẹ̀ sí àti abneri ọmọ neri olórí ogun rẹ̀ sọ́ọ̀lù sì dùbúlẹ̀ láàrin àwọn kẹ̀kẹ́ àwọn ènìyàn náà sì pàgọ́ wọn yíká dáfídì sì dáhùn ó sì wí fún ahimeleki ọ̀kan nínú àwọn ọmọ eti àti fún abishai ọmọ seruaya ẹ̀gbọ́n joabu pé ta ni ó bá mi sọ̀kalẹ̀ lọ sọ́dọ̀ sọ́ọ̀lù ní ibùdó abishai sì wí pé èmi ò bá ọ sọ̀kalẹ̀ lọ bẹ́ẹ̀ ni dáfídì àti abishai sì tọ̀ àwọn ènìyàn náà wálé òru sì wò ó sọ́ọ̀lù dùbúlẹ̀ ó sì ń sùn láàrin kẹ̀kẹ́ a sì fi ọkọ̀ rẹ̀ gúnlẹ̀ ní ibi tìmtìm rẹ̀ Abineri àti àwọn ènìyàn náà sì dùbúlẹ̀ yíká Abiṣai sì wí fún Dáfídì pé Ọlọ́run ti fi ọ̀tá rẹ̀ lé ọ lọ́wọ́ lónìí ǹjẹ́ èmi bẹ̀ ọ́ ṣáà jẹ́ kí èmi kí ó fi ọ̀kọ̀ gun mọ́lẹ̀ lẹ́ẹ̀kan èmi kì yóò gun lẹ́ẹ̀mejì Dáfídì sì wí fún Abiṣai pé má ṣe pa á nítorí pé ta nílé ìnáwó rẹ̀ sí ẹni àmì òróró Olúwa kí ó sì wà láì jẹ̀bi Dáfídì sì wí pé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 kò sì sí ẹnìkan tí ó jí gbogbo wọn sì sùn nítorí pé oorun ìjìká láti ọ̀dọ̀ olúwa wá ti ṣubú lù wọ́n dáfídì sì rékọjá sí ìhà kejì ó sì dúró lórí òkè kan tí ó jìnnà réré àfo ńlá kan sì wà lágbede méjì wọn dáfídì sì kọ sí àwọn ènìyàn náà àti sí abneri ọmọ neri wípé ìwọ kò dáhùn abneri nígbà náà ni abneri sì dáhùn wípé ìwọ ta ni ń pe ọba dáfídì sì wí fún abneri pé alágbára ọkùnrin kí ìwọ ń ṣe dán táálí ó sì dàbí ìwọ ní Ísírẹ́lì ǹjẹ́ ẹ e ṣe tí ìwọ kò tọ́jú ọba olúwa rẹ nítorí ẹnìkan nínú àwọn ènìyàn náà ti wọlé wá láti pa ọba olúwa rẹ nǹkan tí ìwọ ṣe yìí kò dára bí olúwa ti ń bẹ ó tọ́ kí ẹ̀yin kí ó kú nítorí pé ẹ̀yin kò pa olúwa yín mọ́ ẹni àmì òróró olúwa ǹjẹ́ sì wo ibi tí ọkọ̀ ọba gbé wà àti ìgò omi tí ó ti wà níbi tìmtìm rẹ̀ sọ́ọ̀lù sì mọ̀ ohùn dáfídì ó sì wípé ohùn rẹ̀ èyí bí dáfídì ọmọ mi dáfídì sì wípé ohùn mi ni olúwa mi ọba òun sì wípé nítorí kí ni olúwa mi ṣe ń lépa ìránṣẹ́ rẹ̀ kí lè mi ṣe tàbí ìwà búburú wo lè ó wà lé ọwọ́ mi ǹjẹ́ èmi bẹ̀ ọba olúwa mi gbọ́ ọ̀rọ̀ ìránṣẹ́ rẹ̀ bí olúwa bá ti ru ìwọ sókè sí mi jẹ́ kí òun kí ó gba ẹbọ ṣùgbọ́n bí ó bá sì ṣe pé ọmọ ènìyàn ni ìfibú ni kí wọn kí ó já sí níwájú olúwa nítorí wọ́n lé mi jáde lónìí kí èmi má gbé inú ilẹ̀ ìní olúwa wípé lọ sin àwọn ọlọ́run mìíràn ǹjẹ́ má ṣe jẹ́ kí ẹ̀jẹ̀ mi kí ó sàn sílẹ̀ níwájú olúwa nítorí ọba Ísírẹ́lì jáde wá láti wá ìtapin bí ẹni ń dọdẹ àparò lórí òkè ńlá Sọ́ọ̀lù sì wípé èmi ti dẹ́ṣẹ̀ yípadà Dáfídì ọmọ mi nítorí pé èmi kì yóò wá ibi rẹ mọ́ nítorí tí ẹ̀mí mi sáà ti ṣe iyebíye ilé ojú rẹ lónìí wò ó èmi ti ń hùwà wèrè mo sì ti ṣìnà jọjọ Dáfídì sì dáhùn ó sì wípé wo ọ̀kọ̀ ọba kí o sì jẹ́ kí ọ̀kan nínú àwọn ọmọkùnrin rẹ kọjá wá gbà á kí olúwa kí ó san án fún olúkúlùkù òdodo rẹ̀ àti òtítọ́ rẹ̀ nítorí pé olúwa ti fi ọ́ lé mi lọ́wọ́ lónìí ṣùgbọ́n èmi kò fẹ́ nawọ́ mi sí ẹni àmì òróró olúwa sì wò ó gẹ́gẹ́ bí ẹ̀mí rẹ ti tóbi lónìí lójú mi bẹ́ẹ̀ ni kí ẹ̀mí mi kí ó tóbi lójú olúwa kí ó sì gbà mí lọ́wọ́ ibi gbogbo sọ́ọ́lù sì wí fún dáfídì pé alábùkún fún ni ìwọ dáfídì ọmọ mi nítòótọ́ ìwọ ó sì ṣe nǹkan ńlá nítòótọ́ ìwọ ó sì borí dáfídì sì bá ọ̀nà rẹ̀ lọ sọ́ọ̀lù sì yí padà sí ibùgbé rẹ̀.